أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين وعونك يا معين a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní gbogbo ibi tí ọlọ́run bá ní kí àwòrán yìí ó rìn dé kí la fẹ́ bára sọ lónìí òní utrudul firaga bil amal kò síbẹ̀ yìí ó ti wà láyé tí ò ní lásìkò kan al firag tọ́mọ béèrè ara rẹ̀ pé kí mo fẹ́ ṣe nísìn àwọn àsìkò tó yọ ọ́lẹ̀ tó ń béèrè kí la fẹ́ ṣe àwọn àsìkò tí máa fa àdínkù nínú ọjọ́ iwájú èèyàn ni tó bá pọ̀ nígbà tó ń kẹ́kọ̀ọ́ tó bá pọ̀ nígbà tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ tó bá pọ̀ nígbà tó ń jọ́mọ gbìyànjú tó bá pọ̀ nígbà tó ń ṣàyè jọ lọ́wọ́ tó o tètè máa fi àwọn iṣẹ́ kan dí ọ̀kan kan bẹ́ẹ̀ àlàfo tó fi ní déwájú yóò fẹ̀ lọ́jọ́ ọ̀la nítorí de eléyìí gbogbo àlàfo tó bá sílẹ̀ nú èmi ayé àmì pẹ̀lú rẹ̀ bọ́ọ̀ bá rí sí ayé di fi sí ọlọ́run dì bí à ń ṣe tasbiu bí à ń ṣe subhanallah mọ́jọ́jọ́ ayé kan lọ láì fi nǹkan kan dọ́kan kan bẹ̀ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.